sí ojú ìwòran yín ẹ jẹ́ á gbàdúrà ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ afọ́pẹ́ fún yín fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa ajúbà yín torí pé ṣé àánú yín kọ́ ìyẹn dúró láéláé bàbá gba ọ̀kọ́ ẹ̀ wa ọlọ́run ayérayé olùẹ̀gbà ẹ̀yìn wa bàbá bí ọ̀rọ̀ yín ti ń jáde báyìí olùẹ̀ṣí wa ń yè o olùẹ̀ṣàánú wa àánú la bẹ̀bẹ̀ fún olùẹ̀ṣàánú fún wa gbọ́ àdúrà jésù olúwa wa àmín ẹ̀ẹ́ lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ayin ọlọ́run lógo fún oore ọ̀fẹ́ rẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń retí ètò yìí ní láìfù ẹ̀ rí ó dàbí pé kò kò lè rí bẹ́ẹ̀ ìdí dẹ̀ ni pé àwọn kankan àwọn kankan fara hàn òun ló fà á tí ò fi rí bẹ́ẹ̀ ẹ̀ dákun àtọ̀rọ̀ gáfárà mo ní bí ìfilọ̀ bíi méjì kan tí mo fẹ́ fún wa mo ti sọ mo ti sọ ní ọjọ́ Wednesday nínú àdúrà wa mo sì sọ pé tó bá dùn ní màá tuntun sọ òun náà ni pé fún àwọn tí ɛɛ eh, atetun ètò ɛɛ eh, owó ṣe fún ɛɛ eh, ìdámẹ́wàá ní ọrẹ ní heritage fund oríṣi bẹ́ẹ̀ yẹn àtitúnṣe ẹ̀yọ ẹ̀dẹ̀ máa rí àwọn ètò yẹn lórí website tiwa ẹ̀ẹ́ mo lè sọ fún wa pé ti domiciliary account pounds ti jáde ní ọ̀sẹ̀ tó ní ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ti dọ́là máa jáde àwọn báǹkì wa wọ́n ràn wá lọ́wọ́ gan wọ́n béèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ṣùgbọ́n ọlọ́run ràn wá lọ́wọ́ láti fún àwọn náà ní ìsìn lè lórí. Um, ìkejì ni pé eh, àwọn UK múdà kí wọ́n ti ṣe ti um, ẹ̀yìn Amẹ́ríkà North America múdà kí wọ́n ti ṣe wọ́n ti ṣe yẹn ṣùgbọ́n ti UK àsìkò kan náà ni tó bá ti di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí àti Nàìjíríà àti UK àsìkò kan náà ni àtijọ́ àtijọ́ ń lò báyìí tàtijọ́ bọ́ sí mo gbàdúrà bọ́lọ́run wá ṣe ń bẹ tẹ́mi ẹ̀ bẹ̀ láàyè Ọlọ́run yóò mú kí orí ọ̀fẹ́ rẹ̀ máa pọ̀ sí nínú ayé wa lórúkọ Jésù now ẹja wọnú ẹ̀kọ́ ẹ̀kọ́ ìlọ ní ọ̀sẹ̀ tó kọjá tá a bá gbàgbé kókó ohun tá a ṣẹ́rẹ́ lórí ni Nigerian version of Christianity a ò lè parí ẹ̀kọ́ yẹn láti ní ká parí ẹ̀ ní ọ̀sẹ̀ yìí Nigerian version of Christianity yẹn ni pé ẹ̀sìn Kristi ẹ̀yọ ní apá ọ̀dọ̀ wa níbí ní Nàìjíríà lẹ́ẹ̀tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ fún wa wípé ẹ̀sìn Kristi ní Nàìjíríà mo ní wọ́n ti wọ́n ti pò pọ̀ wọ́n ti lù lògbòlògbò wọ́n ti wọ́n ti wo sára kí ló fà tó fi rí bẹ́ẹ̀ ohun tó fà tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ nǹkan pé kan péré ni ẹ̀rí ẹnìkan béèrè ìbéèrè kan lọ́wọ́ mi pé báwo ni báwo ló how distorted báwo ni wọ́n ṣe báwo ni wọ́n ṣe ẹ̀yípo tó tó sórí ẹ̀ kodò tó à ni wọ́n sórí ẹ̀ kodò lọ́nà tó pọ̀ ó dẹ̀ ní agbára ẹ̀rí tí ẹ̀ bá gbàgbé mo sọ fún wa pé ojú kókó méjì mẹ́ta lọ mo ní márùn ni ẹyọ ṣùgbọ́n nígbà tí mo á pé n ò lè parí rẹ̀ tó kọjá mo ní ìkan tiẹ̀ wà tí mo ń pọ̀ ń pin yẹ́bẹ́yẹ́bẹ́ lónìí tí ẹ bá gbàgbé kókó mẹ́ta tá a kọ́ lọ́sẹ̀ tó kọjá ni pé Nigerian version of Christianity do not give room for relationship with God tẹ́ ẹ bá wò dáadáa ń tòótọ́ ẹ̀ tá a bá ní tanra wa jẹ́ irú ẹ̀sìn ẹ̀sìn Kristi tí àwa Christianity táwa alam practice ní Nàìjíríà yìí ẹ̀rí àwọn ọmọ Nàìjíríà mélòó òun ni wọ́n ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọlọ́run àwọn pásítọ̀ nàìjíríà wọ́n ti kojú àwọn ọmọ ìjọ sára wọn pé àwọn ni ọlọ́run ẹ̀rí wọ́n lè ń wà bẹ́ẹ̀ bí ọlọ́run wọn ìkejì náà ni pé Nigerian version of Christianity as uh, eh, eh, replace, replaces herbalist with pastor tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kóra wọn ní ìránṣẹ́ ọlọ́run wọn ò ní business mo ò ní business rárá nídìí iṣẹ́ ìránṣẹ́ yìí tí wà tèmi dẹ̀ mọ̀ dáadáa ṣùgbọ́n àtisọ yẹn àtisọ ní kúnlẹ́nìọ̀sì tó kọjá èyí tá a tún sọ kúnlẹ́nìọ̀sì tó kọjá ni pé Nigerian version of Christianity as a spiritual manifestation with demonic gyrations yẹn ni pé eh, eh, tá à ń rí lónìí láàrin àwọn kìrìsìtẹ́nì ó sọ bá inú jẹ́ gan ẹlòmíì tó bá lóun mẹ́mí tó bá ní ẹlẹ́mìí lóun máa wò títí títí tí báyìí wí ah ọlọ́run kù sùúrù ọlọ́run kù sùúrù ó dáa ẹ jẹ́ ká ẹ jẹ́ ká bọ́ sí ipa kẹrin torí àkókò wa ọ̀nà wa tó jìn náà àtòrí ká kẹ́kọ̀ọ́ yẹn àtúkọ̀ akọ̀yanjú ẹ̀ lágbára ọlọ́run akọ̀yanjú ẹ̀rí ìkẹrin kókó kẹrin ni pé àwọn wo version christianity ti nàìjíríà yìí ó ní nigerian version of christianity has replaced miracle with magic ẹ ẹ ìṣẹ́rí kíní kan tó kọ́ máa ń fún mi ní concern láàrin àwa kìrìsìtẹ́nì ohun tó fún mi ní concern náà ni pé àwa kìrìsìtẹ́nì àdáyàtọ̀ wọn láàrin iṣẹ́ ìyanu rèé then miracle rèé nǹkan míì tààtù dámọ̀ ni pé a ò mọ ìyàtọ̀ láàrin prediction àti prophecy ẹ̀ wọ́n ní pásítọ̀ kan prophesy ẹni tó máa wí ní bọ́ọ̀lù lọ́túnla ọlọ́run lè ọlọ́run lè bá ẹni pásítọ̀ sọ̀rọ̀ pé ẹni báyìí ló máa gba kọ́ọ̀pù wọ́ọ̀kọ̀ ọlọ́run àpò máa ṣe ọlọ́run ráàyè erédèrèdè tí àwọn kan kó dání yẹn ẹ wọn ní ẹni báyìí tẹ́ bá dẹ̀ wo àwọn prediction wọn pàápàá mo sọ mo a ṣe ẹ̀kọ́ kan nígbà kan mo ní ẹ̀yẹ́ máa wo ọtọ́dún bá ti fẹ́ yípo ẹ̀ tún máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn aráabí ẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹyẹ wọn tí wọ́n ń sọ tí wọ́n ń pè ní prophesy ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń sọ yẹn náà pè ní táwọn Yorùbá pè ní àfiwamero ọ̀pọ̀lọpọ̀ wọn ń ka pépà dáadáa wọ́n ń tẹ̀lé ìròyìn wọ́n wá project wọ́n project ẹ̀hún ló fà á tán bá rí kíní òun mọ́lá ẹ̀yìn òun mọ́ tó máa ṣẹlẹ̀ gan-an lálẹ́ ọjọ́ òun mọ́ tó máa ṣẹlẹ̀ sáwọn gan fúnra wọn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ Nàìjíríà tó bá ti di parí ọdún báyìí ẹ máa bá mi ṣe àwọn predictions wọn wá àwọn máa analyze àwọn èèyàn máa rẹ́rìn pé <laughs> ọlọ́run aṣáà ràn wá lọ́wọ́ ẹ̀rí ṣẹ́rí ní orílẹ̀-èdè ní àwọn orílẹ̀-èdè kan tí ìṣe áfíríkà o tẹ̀ bá gbọ́ nípa mírìkù ẹ̀yìn àmọ̀ pé mírìkù lélẹ̀ bọ́n tẹ̀ bá dé apá ọ̀dọ̀ wa ní níbí ní nàìjíríà tí n bá ti ń gbọ́ mírìkù mírìkù máa wò pé ẹ gbọ́ ṣé mírìkù nìkan ṣé àṣẹ mírìkù nìkan ló wà ní gbogbo pásítọ̀ ló fẹ́ di mírìkù wọ́kà ibi tó bá pọ́sibù gan sẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé akọrin ìjọ mírìkù àwọn náà fẹ́ di mírìkù wọ́kà èyí torí wọ́n gbà pé ibẹ̀ lówó wà wọ́n gbà pé ibẹ̀ gangan wà ṣe nǹkan tí àwa mọ̀ ni pé mírèkù ń ṣẹlẹ̀ nínú ayé wa lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ṣe rí <clears throat> ìṣẹ̀dá èèyàn fúnra ẹ̀ mírèkù ni bí èèyàn ṣe ń operate mírèkù ni tí a bá ní àǹfààní láti bá àwọn onímọ̀ ìṣègùn tàbí aláǹfààní láti rub mind pẹ̀lú wọn tàbí tá a bá ń ka ìwé ìwé àwọn ìwé medicine wọn yẹn ká bí àgọ́ ara ṣe ń ṣiṣẹ́ mi ì tí ì mọ mírèkù tó láyé ẹ̀rí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ máa wá mẹ́rìkù káàkiri ibẹ̀ ló ti máa tọ́jú bọ̀ nǹkan tí ò yẹ kó tọ́jú bọ̀ ẹ̀ tẹ́ bá dẹ̀ wo version mẹ́rìkù nàìjíríà showbiz ni bí bàtà ṣe show business ni ẹ bí ọ̀pọ̀lọpọ̀ in fact ninety nine percent miracle tán claim nàìjíríà yìí arrange ló pọ̀ jù bẹ́ẹ̀ èyí tó bá dẹ̀ lóun ṣe gan sef gan sef gan oògùn burúkú náà agbára oògùn burúkú kan ló sì lọ ló sì lọ má gbára wá ìgbà kan wọn sọ pé àwọn àbí ń lò ká ẹyọ wọn náà lò ká lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣòka lówó kì í ṣòka òka ìgbéyàwó ni o kọ àgbéyàwó ni kì í ṣe kì í ṣe tàbí ṣègbéyàwó gangan tiẹ̀ nígbà tó tún dọdún kan làwọn ọmọ mi ní ẹgbọ́ ẹja ṣéǹjì òka ẹyìn tí wọ́n ṣe òka òka márèjì yìí ẹyọ ẹ̀mí ọlọ́run dẹ̀ rí pé lóòótọ́ òótọ́ là ń sọ abẹ́rẹ́ wọn ara bíi àwọn òka ẹ̀rẹ́ gbogbo wọn ṣọwọ́ báyìí gbogbo àwọn èèyàn wọn dànù ayé ò dànù lórúkọ Jésù wọn tún ṣọwọ́ báyìí àwọn èèyàn tún ẹ wọ́n ṣe báyìí ọmọ asọ kúlú nínú ìyá ẹ̀ wọ́n ní ah báyìí yẹn lágbára gan ẹ̀wọ̀n sọ́tàn ni máa yẹn lágbára ọkùnkùn gan ẹ̀rí ọlọ́run kì í pàtẹ mírèkù àti kẹ́kọ̀ọ́ yẹn tápẹ́rí tẹ̀ bá gbàgbé ọlọ́run kì í pàtẹ mírèkù gbogbo àwọn tí jésù wò sàn pátá wọn á ní máa bá tiẹ̀ lọ má sọ fẹ́ nìkẹ́ni oní mírèkù ló ń ló ń lọ gbúrú lọ pariwo ẹ̀ ẹ̀ kì í pásọ̀ lápẹ́pẹ́ yẹ fi ẹ ṣe program kó wá sọ nù ó amúdẹ̀sọ́ lẹ́ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ arínjí làwọn kiní wọ̀nyẹn àti kà rí nígbà tí ẹ ẹ tí tí pásítọ̀ ẹni tó tó tó tó tó bá lọ recruit àwọn èèyàn lábúlé àti rírí ní nàìjíríà yìí nígbà tí pásítọ̀ lọ recruit àwọn èèyàn lábúlé á recruit wọn lábúlé àwọn awa wọn sọ pé wọn fún ọ ní pep talk wọn fún ọ ní training ẹni tí pásítọ̀ yẹn bá ti wọn ṣe program bíi kan wàá kàn gbọ́ ariwo ni ẹni tó ẹni tó rìn wá wọn ti oh god ah ọlọ́run kù sùúrù àwọn pariwo praise the lord ò lè rìn mọ́ o ẹnìkan náà tẹ̀lé lẹ́yìn àlò nìyá ẹ o ọmọ yóò rìn rí ẹ ká lè lúyà o ó máa gba sálárì ẹ iṣẹ́ ló ń ṣe <laughs> abẹ́ẹ̀ rí ẹ tẹ́rí ẹ ẹ arábìnrin kan ó jẹ́wọ́ fún ìránṣẹ́ ọlọ́run kan ìránṣẹ́ ọlọ́run ló sọ fún mi ó ní ó ní pàṣọ sáà mo ní wàhálà ti wà o ah mo ní lápá abo ọlọ́run ìjà rí o wọ́n ní ó ti wọlé dé gan nílé wa kọ́ ó ní ní láàrin kìrìsìtẹ́nì náà ni olóbìnrin kan join ṣọ́ọ̀ṣì wọn onígbà tó join ṣọ́ọ̀ṣì wọn yẹn ó ní ó gbọ́ ìwàásù ẹ̀yọ nípa ọ̀run ó dẹ̀ bù sẹ́kún ẹ̀rí wọ́n ló wá kí àǹtí ẹ̀ ni wọ́n wá bá wọn ṣọ́ọ̀ṣì ó dẹ̀ bù sẹ́kún láàrin sábìsì wọ́n dà á ah! gbogbo èèyàn wá bẹ̀rẹ̀ sí wo ibi tí màdàmù yẹn jòkó sí tó bú sẹ́kún gan gidi ni o kí ló ṣe ó ló wá invite ẹ̀ pásítọ̀ yẹn ló invite ẹ̀ sí ọ́fíìsì o wá ní ah òun ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òun fún pásítọ̀ kan ó dárúkọ pásítọ̀ yẹn gbàdúrà dárúkọ pásítọ̀ yẹn fún mi gèmí kan lánàá ni ẹ́ tó ti bá dárúkọ ẹ̀ báyìí ṣàṣàlẹ́ni tí ò mọ́ lóde nàìjíríà oníṣẹ́ tó ń ṣàǹbà ṣe fún ni pé Eh, ẹ wọn wọn obìnrin ó ní ó ní gift kan ó lè yí ohun ẹ̀ padà ẹyọ ó lè rí ó lè yí ohun ẹ̀ padà yìí pé àwọn kan rẹ pé wọn á sọ ọgbìn yín sọ̀rọ̀ ẹ wọn á tún eh, wọn á tún sọ lóhùn kì wọn á tún sọ lóhùn kiri kan ẹrí iṣẹ́ tiẹ̀ ni pé tí pásítọ̀ yẹn bá ti wà live ẹyìn bí wà tó bá ń wo òjò àánú ẹ ìpè kan kan wọlé ni wọn á ní pásítọ̀ yẹn pé mi ì ní lè gbàjú ìpè méjì lọ lónìí mi ì lè gbàjú so a neutral person lè pè ẹyọ ah dáàdi ẹ ṣé o ah àgbàdo àlànà kí ni ẹ ṣe but ẹni tó sanwó fún yàrá pè yẹ star nìyẹn ó lè lóun ní ajónígbà òjò àyọ̀ká òkè níbo lẹ ti ń pè á dárúkọ ìlú kan tó wù lórílẹ̀‐èdè kó tó wù á ẹsikísà mo dúpẹ́ o mo dúpẹ́ o kánsà mi ti lọ o kánsà mi ti lọ o hospital gan mo wà á tá máa ké ó lè yẹ pé system tààrọ̀ lọ́tẹ̀ ẹ̀ nìyẹn obìnrin ẹni tó bá tún di ọ̀tẹ̀ míì ó tún lè sọ̀rọ̀ bí ìyá àgbà ipe ẹ ọmọ òun tó wà ní ìlú òyìnbó òun ló sọ pé kò ń pè yín tẹ bá rántí nígbà tí mo pè yín ẹni kí n gbọ́wọ́lé kí n kí n gbọ́wọ́lé ẹ fóònù mo gbọ́wọ́lé àtìgbà tí mo ti ń wá láti pè yín mo kàn ń wò yín ní program báyìí mo ní kí n tẹ̀ try nọ́mbà yín wò ẹ ṣé ọlọ́run á yín lọ́wọ́ ọmọ yín náà yóò ní bàjẹ́ o ẹ rí ọlọ́run kò sòrò <laughs> ọlọ́run kò sòrò miracle Nigeria ni torí pé wọ́n ti àwọn pásọ nàìjíríà wọ́n ti fi oríṣiríṣi àti màjíkì o àti ẹ̀tàn àti mẹtafísísì o àti agbára ọkùn burúkú àtọ̀ka àlùwò gbogbo ẹ̀ náà kò tí ẹ rí gbogbo àwọn ọmọ àwọn ọmọ ọlọ́run tó jọmọ nàìjíríà àwọn náà lé miracle káàkiri ẹ rí ọ̀pọ̀lọpọ̀ di èrò ìwòran ẹ̀yìn lórí ayé ara ẹ̀ èwo làtí ìrírí èwo làtí ìrírí ọmọ ìjọ ọmọ ìjọ ọmọ tí o ti ju ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún òun ló gẹ̀ẹ́tì pásítọ̀ wọn àtúkà yẹn náà rí ẹ̀rí ọmọ náà yẹn kàn délé lọ́kàn sọ ọmọ mi ní kí ló dé sọ pé ẹ̀wọ́ òsì tí pásítọ̀ fi òrùka sí òun ló máa fi sábà ka àwọn èèyàn báyìí ti fi kàn wọ́n báyìí wọ́n máa ṣọ́ọ̀kì ni wọ́n máa ṣubú lulẹ̀ ni ah, wọ́n ní ìyá wọn ẹni kí ni kọ́tìkẹ́tì ló ń sọ ní bàbá ẹni náà ní sùúrù náà jẹ́ kọ́ ọmọ yìí sọ̀rọ̀ ẹ pé àwọn màmá ẹ̀yìn ọkàn wa máa ń tètè gbọgbẹ́ tàbá ti rí tàbá ti ẹ má bínú ẹ má bínú ẹ̀yà mi o ẹ má tètè wà kárí ìdèwé gbọ́dọ̀ eh, sọ ìtọ́sùnà ẹ̀wé tọ́sùnà màá iná tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ máa tètè ìgbéjà bọ́ ìyá yẹn sọ bẹ́ẹ̀ o bọ̀ sọ̀rọ̀ kan èyí mo fi kún o wà ní tọ́sùnà màá iná tẹ̀ do my prophet know? no àpé ọmọ yóò ṣọ́ra kí ni ọlọ́run máa ẹ̀ eh, bàbá yẹn ní sùúrù jákàbọ̀ wọn tó ń sọjà rẹ̀ ń gbọ́ kí ló ń sọjà rẹ̀ wọn pé ọmọ yẹn just about fifteen wọn ní wọn ní kò ní pẹ́ ṣe bá di sixteen years ẹ̀rí wọn náà wọn ní oníkúlóyè ah, tó ní church wọn jọ pé oh, there is a big ring ní left hand the pastor pé tó bá tó bá ti ń sọ̀rọ̀ náà ti wọ́ tó bá ti gbọ́wọ́ lé yẹn báyìí ní ẹ̀ka kankan wọ́wọ́wọ́ dẹ́dẹ́ ó máa ṣubú ilẹ̀ ni àwọn àwọn ọ̀sà náà di ohun tó ọ̀mú látẹ̀yìn. àbáyọ̀ wa ni so èyí tó bá fi na ọmọ yìí pé ọmọ yìí ọmọ tiwa lélẹ̀ ẹ̀jẹ̀ tiwa lélẹ̀ so bàbá yẹn bàbá ọmọ yẹn ló wá kánsẹ̀lì e. màmá ọmọ yẹn pé no kì í ṣe tọmọdé bá ń sọ̀rọ̀ wọ́n rí tí wọ́n bá rí kò ní sọ wọ́n á jẹ́ ká farabalẹ̀ délé abẹ́ ti farabalẹ̀ wọ́n pásọ̀ ọ̀hún ló wá rí i pé ọwọ́ òsì yẹn ọwọ́ òsì yẹn ọwọ́ agbára ni abẹ́rẹ́ ọwọ́ agbára ni ẹ̀rí àwọn ló expose pásítọ̀ yẹn pé no ẹ bọ́ ní yìí yẹn kẹ di àwọn èèyàn mú wọn ní pásítọ̀ yẹn bẹ̀rẹ̀ ìpè ní ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ kí n wá ṣọ́ọ̀ṣì yín báyìí mọ́ mi kí n wá ní ṣọ́ọ̀ṣì yín dádì kọ́mọ yín sọ fún yín pé ríǹgì tó wà lọ́wọ́ pásítọ̀ sáàmù yẹn o tó bá tó bá ti fi kàn yẹn báyìí ẹ̀yin máa gbọ̀n jìgìjìgì ẹ̀yin wá challenge mi pé ẹ̀sà ẹ̀sà ẹ bọ́ ríǹgì kẹtó kẹtó fọwọ́ kàn mí ah, tí ò bá sí nǹkan kan ẹ dákun àbí máa bọ̀ ní ìpè ó yá má dẹ̀ fọwọ́ kàn irọ́ pé ní you want to destroy the work of the Lord you want ẹ̀rí eh, ara ẹ̀ ní ewúlẹ̀ àti ìgbọ́ ewúlẹ̀ àti ìgbọ́ nínú àwọn èèyàn wọ̀nyí àwọn ọmọ Nàìjíríà dẹ̀ fààyè gbàrú ẹ̀ mo sọ kíni kan ní sọ̀tọ̀ kọjá mo ní àwọn ọmọ Nàìjíríà wà resilient wà hard working in fact mo ní mo ní ọ̀tẹ̀ ìbàgbàgbé mo ní n tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí ìlàjì ẹ̀ ò ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè mi táwọn orílẹ̀-èdè yẹn fi forí ṣánpọ́n so ó túmọ̀ sí pé àwọn ọmọ Nàìjíríà wọ́n strong physically ṣùgbọ́n spiritually nǹkan àwọn aláfẹ́ wíìkì jù káàkiri àgbáyé tó máa sọ pé nípa tẹ̀mí máa dẹ̀ wo àwọn èèyàn pé ẹni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ìtú tó wà lọ́wọ́ pásítọ̀ ẹ̀ máa kí n ká tara wa jẹ ẹni ṣùgbọ́n wọ́n á ṣàtẹ̀lé wọn síbẹ̀ ṣáá mo gbàdúrà ọlọ́run á ṣe àwọn èèyàn níyè lórúkọ jésù kristi ẹ̀rí tẹ̀bá wo ṣẹ̀wá wo bí bí mílíkù ṣe pọ̀ káàkiri tó láyé tá a wà ẹ jẹ́ ká padà sínú bíbélì àwọn gan tí wọ́n ń ṣe original miracle tí tọ́lọ́run gba owó wọn ṣiṣẹ́ báyìí ní life ẹgbọ́ ẹgbọ́ ẹjọ́ nítorí ọlọ́run èèyàn ọmọ ọlọ́run mírèkù mélòó ni wọ́n ṣe wòlíì èlíjà ẹ àbí àbí ẹ mọ wòlíì èlíjà ni àwọn àwọn kìrìsìtẹ́nì òde òní akọrin títí títí àtúnkọrin lórí wòlíì èlíjà ẹ mọ yórin ẹ lọ́dọ̀ fèlàìjà sẹńdánfàyà ẹ bá ṣe ń kọ́ lọ́dọ̀ fèlàìjà sẹńdánfàyà mírèkù mélòó ni wòlíì èlíjà kan fúnra ẹ ṣe sixteen àrí àwọn ọ̀jọ̀gbọ́n bíìlì gan tí wọ́n márì àwọn méjèèjì kó fún wa bàtà ní fourteen ni ní gbogbo lifetime iṣẹ́ ìránṣẹ́ bó ṣe bó ṣe pọ̀ tó mílíọ̀nù bóyá olóòṣè ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́ta ẹ̀pìn ni bó ṣe ń fọwọ́ ṣe báyìí táwọn iná máa ṣe báyìí tọ́wọ́ bá ti lò kí báyìí ọ̀nà àṣẹ báyìí tọ́wọ́ bá ṣe báyìí ọ̀nà àṣẹ báyìí tọ́wọ́ bá ṣe báyìí ọ̀nà àṣẹ báyìí láti wá sí ìdára màlẹ́ ṣé ṣé mílíọ̀nù lélẹ̀ àbí pàtẹ agbára òkùnkùn àbẹ́rì káńtì ẹ̀ náwó yẹn sẹ́mi wò ẹ̀rí àwọn náà mọ̀ o àwọn náà mọ̀ o mọ́mì ló jẹ́ kí n mọ ọ̀rọ̀ yẹn o ẹ̀rí mọ̀mí adéọ̀sùn ló yẹ kí n mọ ọ̀rọ̀ yẹn o ní ọjọ́ kan wọ́n travel wọ́n pè wọ́n sí conference kan pé kan wá kan wá minister bẹ́ẹ̀ wọ́n náà pè pastor kan wá àwọn àlọ́ sọ́wọ́ àjọ àwọn yẹn àṣẹ báyìí àwọn yẹn àṣẹ báyìí wọ́n tó wá ṣe báyìí àwọn yẹn náà ṣe báyìí wọ́n nígbà tó déwájú wọn báyìí kò tiẹ̀ dúró ṣẹ́jú kan ó dúró ṣe wọ́n àjọ báyìí ní gbàtẹ́ aláwọn kan láwọn ò wẹ́ ló bá lọ sọ̀rọ̀ pastor mi yẹn tó pè é pastor lẹ́gbẹ̀ẹ́ wọn olóòkèkà wọ́n mọ̀ wọ́n mọ̀ dáadáa pé ilé àbó ògùn jẹ́ àwọn ló jẹ́ kí kọ́kọ́ mọ àṣírí yẹn pé ah àwọn arábí yìí mọ̀ dáadáa wọn ò ṣe ní mọ̀ kí ni wọ́n fẹ́ kú nìyẹn abẹ́rẹ́ Èlíjà emene miracle ní bẹ́ẹ̀lì ṣàkọsẹ̀ ní gbogbo iṣẹ́ ìránṣẹ́ now eh, prophet Elisha tó ní òun fẹ́ gba double portion of anointing wòlíì Èlíjà miracle mélòó lòun fúnra ẹ ṣe double portion about thirty two ni aláwọn kan ní twenty eight tún ni ẹyọ about thirty two lèmi kà nínú gbogbo iṣẹ́ ìránṣẹ́ abẹ́rẹ́ ilé ni mẹ́ta ìpín ni mẹ́ta ìpín iṣẹ́ ìránṣẹ́ bàbá pétérù ṣàránṣàwò ló ṣe àwọn wọ̀nyí ò jókòó lórí lórí lórí mílíkù ó nídìí tí iṣẹ́ e, mílíkù ṣe ń wà ṣùgbọ́n nàìjíríà torí pé a ti pa a ti pààrọ̀ e, mílíkù ọ̀gán sẹ́ẹ̀ gan torí pé ṣe rí ìdí tó fi tó fi ìdí mẹ́ta ìpínlẹ̀ báyìí ni pé kì í ṣe gbogbo èèyàn kì í ṣe gbogbo ìránṣẹ́ ọlọ́run òun ló ní ẹ̀bùn ní kì í ṣe gbogbo ìránṣẹ́ ọlọ́run ló ní ẹ̀bùn yẹn ọ̀pọ̀lọpọ̀ tí a fún ní ẹ̀bùn kan kò jókòó ti ẹ̀bùn yẹn ìyẹn ò sọ pé iṣẹ́ ìyanu ò ní ṣe lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ìyanu á ṣe lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ní ọ̀nà ẹ̀bùn tiẹ̀ láfiríṣẹ́ ìyanu yẹn ó máa ṣe o fún orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run máa ṣàánú fún àwọn kìrìsìtẹ́nì báyìí abẹ́rẹ́ ṣùgbọ́n kí ni kan common nínú àwọn èèyàn wọ̀nyí ohun tó common ni pé n ò dẹ́kun àti wàásù ìjọba ọ̀run àti ìrere n ò dẹ́kun àti wàásù nǹkan méjèèjì yẹn tó bá sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run wọ́n sọ̀rọ̀ nípa ìrere tó bá sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run wọ́n sọ̀rọ̀ nípa kí ló ń pè ní ìrere ìpele ni pé gba Jésù ní olú àti olùgbàlà rẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ nípa ìjọba àrùn ìkan tó máa sọ ni pé gba Jésù so méjèèjì yẹn wọ́n marry ẹ̀ together ní iṣẹ́ ìránṣẹ́ tiwọn nìyẹn tán gbé dání ẹgbọ́n abẹ́rẹ́ ìbọ̀lẹ̀ ti gbọ́ ìjọba àrùn ẹ dáhùn program mélòó ẹ try ẹ ṣe research ẹ̀ náà ẹ̀yin tẹ́ máa ń sábà wá program káàkiri lórí YouTube yẹn àtẹ̀yin tẹ́ tẹ́ ń gbọ́ program káàkiri online yẹn ẹ pọn àkọsílẹ̀ mélòó lẹ́ máa ní tó sọ̀rọ̀ nípa ìjọba àrùn àti ìrìn abẹ́rẹ́ ó mà ṣe o tẹ́ ẹ bá gbàgbé a ṣe ẹ̀kọ́ kan láìpẹ́ yìí nípa signs and wonders àti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ <clears throat> lónìí yóò glory we shine yóò we do this yóò we do that ìkíní kan ṣe kíní kan ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo lórí kíní á hmm, dé bẹ́ẹ̀ tẹ́ bá dẹ̀ wo nàìjíríà gbogbo pásítọ̀ pátápátá pátápátá wọ́n ń tẹ̀ láti àtúndú ara wọn <clears throat> bẹ́ẹ̀ ni tẹ́ bá wo àwọn pásítọ̀ oníkàkùn ṣàfẹ́ ó ṣàfẹ́ tẹ́nìkan bá tọwọ́ bà kò báyìí tó bá ṣe fàá ó mẹ́yẹ jáde ẹlòmíì á ní ah, ẹyẹ ni má yẹ mú jáde mi ní mẹ́yẹ jáde àtọ́ bá kọ pàà báyìí á mú gi jáde ẹlòmíì àtọ́ bá pàrà báyìí oríṣiríṣi oríṣiríṣi wọ́n ṣe débi pé wọ́n bẹ̀rẹ̀ sí gba pátá nídìí obìnrin ìgbà táwọn yẹn náà dẹ̀kẹ̀rẹ́ tí wọn ò ní tí wọn ò ní ìgbàlà ìgbà táwọn yẹn náà wọn ò mọbi tán tán bọ̀ wọn ò mọbi tán dé dúró wọn mọbi tán lọ wọ́n ti di ẹran wọ́n ti di ẹran sèré bàtí máa ń pè ní gbàtà wọn sùkúl nìyẹn wọ́n ní sèré wọ́n ti di sèré ẹyọ níwájú níwájú wọ́n ti di pọ́n ẹyọ wọ́n ti di pọ́n wọ́n ti di puppet ẹyọ ṣé àwọn àwọn bèbí tí wọ́n máa fi okùn báyìí tí wọ́n máa ní pápá wọ́n ti di puppet wọ́n ti wọ́n ti ṣe tiwọn mọ́ṣẹ́ lórúkọ Jésù Kristi wọn ò ní ṣe tiẹ̀ mọ́ṣẹ́ lórúkọ Jésù an average Nigerian pastor ẹlòmí àlọsókè aláàdá lọ gbàdúrà olúwa jẹ́ kí iṣẹ́ àmì àṣẹ yàrá tí wọ́n ṣe tí òkè mi ò fi kàkà àgbà àgbáyé ó yà kékeré àwọn ẹlẹ́yẹ iṣẹ́ àmì àṣẹ yàrá tó kékeré òfin òkìkí wo ló fẹ́ kàn ṣé òkìkí ti ẹni kó kàn ní àbí òkìkí jésù abẹ́ ẹ̀gbọ́ ìbéèrè yẹn ṣé òkìkí pásọ̀ ló yẹ kó kàn ní àbí òkìkí jésù náà àwọn tó ti wà ṣáájú wa nu bíbélì ṣé òkìkí wọn làwọn ń dùn ká kó kàn ní àbí òkìkí jésù tó lójoojúmọ́ jésù yìí nìkan ni wọn ò ní nǹkan mi tàn sọ wọn ò lórí méjì ṣùgbọ́n ìjánu àti ìbànújẹ́ tó wà ń bẹ ni pé irú version christianity nàìjíríà Pastor, ah, àmọ́yà ah, orí òkè tẹ wù mí lọ́mọ ẹjọ́ ọmọdé ti lọ bẹ̀bẹ̀ ẹ tó tẹ̀yìn bá lọ tẹ bá gbọ́ prayer point ẹlòmí ẹlòmí àná olúwa òkìkí mi kó bú jáde òkìkí mi kó bú jáde yẹ kó jìṣẹ́ Abíọ́lá lọ òkè ẹ̀gbọ́ kí ló tún kà Abíọ́lá <laughs> kí ló tún kà Abíọ́lá bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kẹ́kẹ́ kà wà ní bẹ́ẹ̀ ni Kọ́ríńtì kìíní orí kejìlá ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n First Corinthians chapter twelve verse twenty nine ìbéèrè kan wà tí bàbá wa Paul béèrè lọ́wọ́ àwọn yẹn wọ́n ní ìjẹ́ gbogbo ènìyàn ni ó jẹ́ àpọ́sítélì bí ẹ má ti jẹ́ tàbí gbogbo ènìyàn ni wòlíì bí ẹ má jẹ́ ṣé gbogbo ènìyàn ni olùkọ́ni ẹ má jẹ́ àdáhùn ṣé gbogbo ènìyàn ni ó ní agbára láti ṣe iṣẹ́ ìyanu bí first corinthians twelve twenty nine òun ló ń bẹ bóyá o ti mọ nǹkan tó máa ṣe ẹ̀bùn ẹ jẹ́ ká bá dáhùn báyìí ẹ jẹ́ kí n dá bàbá paul lóhùn báyìí ẹ̀yọ́ mo ń ka first corinthians chapter twelve verse twenty nine bẹ́ẹ̀ ni ǹjẹ́ gbogbo ènìyàn ni ó jẹ́ àpọ́sítélì bí ah bàbá wa paul bẹ́ẹ̀ ni ní nàìjíríà everybody ni apostle kìíní kan ẹlòmíì kò tiẹ̀ mọ ìdí ẹ̀ ipò yẹn kí náà ń pè ní apostoli kò tiẹ̀ ẹlòmíì ò mọ́ àkà fún ẹ̀ nípò títí kí ni kí n tún jẹ́ báyìí o ẹ̀rí pásọ̀ kan ló sọ̀rọ̀ fún mi àwọn àwọn pásọ̀ sábẹ́ mi pásọ̀ pásọ̀ náà ń pè wọ́n bá a máa ṣe fi differentiate ara mi ó ní so that's why tí mo fi race tèmi tí mo fi di reverend mo wá wò títí báyìí pé ah wèrè máa ń ṣe àwọn ará bí yìí o ẹ̀rí ẹlòmíràn ní sọ reverend ni ju pastor ní yes yes yes only that is why only that is why very soon very soon now i will I, I, i will become bishop the one who ha ha chọpụrụ ọhụrụ yìí ó ti ó ti lu ni ha ha ẹni wọn ẹlòmíràn ní ah, yes ah ẹni màá jẹ apostle báyìí ẹ máa máa pe apostle kìnìún kan kí ló ń jẹ kí ni àwọn ipò wọn kí ló ń jẹ bẹ́ẹ̀ ǹjẹ́ àti ẹ̀ àwọn wọ̀nyí dẹ̀ ń claim pé àwọn àwọn gba phd ẹ̀yọ nínú nínú bible study àwọn gba phd ní theology àwọn gba kinní kan wọn ò mọ o ọlọ́run mọ̀ bí wọ́n ti gba sàtífíkẹ́tì wọn ọlọ́run kan tán kọ́ mbẹ̀ abẹ́rẹ́ ó ní ìjẹ́ gbogbo àwọn ènìyàn àpọ́sẹ́lì bíi dáàdi ìwà tẹ bá dé nàìjíríà bàbá wa paul gbogbo èèyàn ni o ẹja tún béèrè béèrè mi tó pé tàbí gbogbo ènìyàn ni wòlíì bíi ayé mi o ẹ ti dé nàìjíríà ní sa tẹ bá dé nàìjíríà ẹ rí i pé gbogbo èèyàn ni wòlíì o nàìjíríà <clears throat> ẹ rí i ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run alààyè o ò ní ìdá ti sọ fún wa tó bá pé wòlíì ní ẹ gbà gbà mo sọ fún ẹ máa sọ fáwọn èèyàn mo ní o ẹnìkan bèèrè lọ́mọ ní ẹ kàn máa sọ pé ẹ kú déédéé wòyí o orúkọ mi ni Sam Adéyọ̀sùn mo ní gbọ́ kí lorúkọ mi ah ó ní ẹ má sọ bẹ́ẹ̀ mo ní ah, àgbàlára dà orúkọ mi ni Pastor Sam Adéyọ̀sùn mo ní ọ́fíìsì ni ọ́fíìsì ni ẹ ọ́fíìsì tọ́lọ́run gbélé mi lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n orúkọ tèmi ni Sam Adéyọ̀sùn abẹ́rẹ́ kò sí ah olóyè kẹ wá nǹkan ẹnìkan ní oyè ká ah, ìgbà tó ti tó ti mọ̀ yín káàkiri báyìí oyè kẹ wá nǹkan kún orúkọ yín mo ní bíi kíni ẹni ẹ oní kò létò yẹn ẹrí kò létò yẹn ẹ kò sì létò yẹn náà ẹ̀yin ẹ̀yin máa wo àwọn ẹnjìníà ẹ̀yin máa wo àwọn ẹnjìníà kò sí bí ẹnjìníà yẹn ṣe ẹ̀yin bàbá mi tẹ jẹ́ ẹnjìníà ẹ̀yin màmá mi tẹ jẹ́ ẹnjìníà kò sí bí ẹnjìníà yẹn ṣe pẹ́ tó kò sí bí ẹnjìníà yẹn ṣe mọ̀ràn tó ẹnjìníà náà máa náà máa pè àwọn yẹn pé àwọn tí òkè ń ṣe ní ẹ̀mí ẹ̀yin but but àwọn ará bí nǹkan wọn àwòkọ ẹnjìníà ẹ orú ọmọ tó ṣe bẹ̀rẹ̀ ẹnjìníà lánàá yìí ṣé ibi àti àmàjọ jẹ́ ẹnjìníà ni ó jẹ́ kébìpé dàmí ní senior ẹnjìníà àbí ṣe ẹni pé wàhálà ti dé ẹni tọ́wọ́ pé wòlíì ah oh, wòlíì ẹni tí wàá pọ̀ jù sí báyìí evangelist ó oh, gọ̀tẹ́ tẹ́lẹ̀ kan bá ti bá ti àmọ̀ẹ́pọ̀ um, àwọn olórin tó bá ti gbé bí track kan náà kọ lórí báyìí ó tán ti di evangelist adúmọ̀ràdán ó tán nìyẹn ẹ̀rí ohun gbogbo kan lọ́jú ní version Christianity Nàìjíríà ó mà ṣe o ìnirú ọ̀fọ̀ àjọ pé lónìí miracle by fire by force tá a bá ti rí jésù bá fún wa àwọn àràwọ̀ náà lè lọ wá yá ẹ̀ lọ́dọ̀ sàtáni wọ́n á dẹ̀ máa ṣe miracle ojúmọ́ ìyàrá náà tó dà ni pé àwọn kìrìsìtẹ́nì nàìjíríà náà wọn ò mọ yàtọ̀ láàrin miracle àti iṣẹ́ babaláwo mo gbàdúrà ọlọ́run á ṣe èmi àti ẹni ìrúkọ jésù kristi àmọ́ à ń sọ̀rọ̀ nípa version christianity ti nàìjíríà nìyẹn ẹ jẹ́ ká bọ́ sí oh, kókó karùn-ún ẹni mọsọ ìkẹrin ìkarùn àti kẹfàlà àṣẹ ẹ Nigerian version of Christianity has replaced grace with money ayayaya o mo fẹ́ tẹ̀lé láti yọ kókó ìkó mẹ́pọ̀ àtàtà torí pé ó bà nínú jẹ́ tí bá tẹ̀tí tí bá rántí ẹ̀ ń ta rí nípa ọ̀rọ̀ lówó dé ṣe rí ní ní ní irú version ṣọ́ọ̀ṣì Nàìjíríà òun gbogbo lówó máa ń sọ̀rọ̀ kan dáadáa pé téèyàn bá fẹ́ ní ṣọ́ọ̀ṣì ńlá ṣọ́ọ̀ṣì ńlá tó tóbi gan-an tó bá fẹ́ jẹ́ alàgbà ní chọ́ọ̀chì ńlá tó tóbi gan ní tó máa ṣe ni pé wàá lọ wá agbádá agbádá mẹ́wàá wàá investment ni máa sọ ti pastor fún ẹ náà investment gidi ni wàá ra agbádá mẹ́wàá olówó ńláńlá ẹyọ now tó bá ti wàá lọ ṣọ́ọ̀ṣì yẹn five five hundred agan five hundred ti nàìjíríà ni mi mọ mi mọ bẹ́ẹ̀ ṣe ń ná ti ní ìlú ti yín five hundred agan ti nàìjíríà tàbí one thousand agan ti nàìjíríà wàá ti lọ wàá ti lọ ṣẹ́ ẹyọ bíi fifty thousand kan o ò lọ ṣọ́ọ̀ṣì yẹn rí o ẹ̀rí nígbà tó bá fọ́ sunday wàá wá pé wàá make sure pé o dé ṣọ́ọ̀ṣì very early lẹ́ṣọ̀ gidi ló ń gbà yẹn nígbà Nigerian version of Christianity ló ń mú sọ fún wa yẹn ibi tí owó ibi tí owó ti sọ ìjọ di olórí burúkú dé ní orílẹ̀ Nàìjíríà ẹ̀rí wàá wàá wọ agbádá àkọ́kọ́ wàá bẹ sára jọ mo fi ẹran bẹ́ẹ̀ o má dé ṣọ́ọ̀ṣì alẹ́ o sórí mọ́tò ẹ̀yẹ tó ṣe kẹ̀m̀bẹ̀ yẹn o ní kò gbé o náà wàá make sure pé wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀sìn díẹ̀ wàá driving in wọlé ẹni ẹni wàá make sure kó páàkì síbi tí ọ̀pọ̀ ojú àti rí ẹ lójú window then strategic position tí pásítọ̀ ti máa tó ti bá wà lórí ọ̀tá ìbáyìí tá ti máa máa máa gẹ̀ẹ́tì ẹlọ́ọ̀kan bá ti wá bọ́ọ̀lù ẹ̀ báyìí make sure pé ojú kìíní báyìí then ojú kejì báyìí so yàgbẹ́ lánàá yẹn o náà wá jáde nígbà tí wàá mú jáde wàá jókòó wàá rí bí àwọn ọ̀sà bá ti máa forí lura wọn láti gba báàgì lọ́wọ́ mọ́mì wàá rí bó ti máa wáàyè fáwọn náà wàá rí bó ti máa lé àwọn kan dìde fún ẹ ẹni wàá tún àṣebẹ̀rẹ̀ nígbà tó bá dibi ibi ọ̀rẹ́ oh god ò ní jójó wà máa mì báyìí wà máa mì báyìí inú agbádẹ ẹlẹ́kọ̀ọ̀kan máa jẹ́ kí one thousand five hundred yẹn kó máa lọ bẹ́ẹ̀ ẹ wàá jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan tó bá dibi ọ̀rẹ́ yẹn báyìí ìgbà tó bá díwájú ìgbà ọ̀rẹ́ ni kò tó mówó má mówó inú àpébọ̀ wàá ti ṣábí bóyá five hundred naira tuntun tàbí one thousand naira tuntun yẹn wàá ti kó bí àti bí àpò yìí báyìí ni wàá tọ́wọ̀ báyìí ẹ̀yọ́ wàá ti scatter ìsibẹ̀ wàá bù báyìí òkú tùmọ̀ gbé márùn-ún pé èlò mú thirty five thousand péré ni wàá bù báyìí wàá dà sínú báyìí rẹ wàá lọ jókòó padà wo kó tó wọ aṣọ tuntun tó rán yín mẹ́wàá yẹn kó tó wọ mẹ́rin wà á kàn gbọ́ tí pásítọ̀ àníyàn eh, praise the lord um, ìpàdé àwọn alàgbà máa wà ní eh, ọjọ́ ní ìpàdé ní after service ẹjọ́ eh, ẹjọ́ àwọn dáàdi wa bàbá wa alàgbà wọn ò tí ì gbọ́wọ́lé ẹ o ti lórúkọ yẹn nìyẹn alàgbà Sàámú Adéọ̀sùn ẹjọ́ ẹ máa join wa ẹ máa join wa ẹjọ́ ẹ dúró after service ẹ máa join wa ó tán ẹ̀ tó máa lè ti pè é sí pàdé ó oh, mẹ́sàn-án pé tó máa ń sọ̀rọ̀ lórí báyìí ẹ̀yin o máa fún ọ ní àìdí àbí méjì mẹ́ta ni ah ẹ máa ó da nǹkan tó fẹ́ ṣe o mo support ẹ because àwọn yẹn náà wọn o kò má bàa ní ọ̀tá láàrin wọn mo support nǹkan tí dáàdi yẹn sọ yẹn ṣùgbọ́n ẹ̀ ṣe jẹ́ ká tún fẹ́ lè kún ẹ̀rí wọn pa ń gbà mo sọ fún ẹ o ti jẹ́ alàgbà níbi tí ìjọ ìjọ ibi tí ìsìn Kristi tó dorí kọ ní Nàìjíríà nìyẹn abẹ́rẹ́ ẹ̀rí tó bá jẹ́ ti pásọ̀ náà ló fẹ́ jẹ́ áá ah, ìyẹn easy ṣùgbọ́n mi ní sọ fún ẹ mi ní sọ fún ẹ easily bẹ́yẹn ẹ yòó gbọ́ wà wá wà wá fún wà wá fún training ẹ níbi tí níbi tí ayé ìjọ ti bàjẹ́ dé ẹ̀rí nínú ìjọ nàìjíríà kò sí nǹkan tí wọn ò lè ta ẹ gbà mú sọ fún yín nínú ìjọ nàìjíríà kò sí nǹkan tí kò sí program kan tó ṣẹlẹ̀ tí wọn ò ta nǹkan kan ẹ̀rí mo ń sọ̀tọ̀ fún wa ṣé gbogbo yín náà lẹ́mọ̀ ẹ in fact ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ pastọ nigeria both nigeria and abroad inú wọn bí wọn sí wa débi pé ó mà ṣe o nǹkan tó lè fa náà ni pé bówó ṣe ń wọlé nígbà kan ó ti ń dínkù kì í ṣe àwọn o ọlọ́run lo àwọn míì náà láti máa fi kókó ọ̀rọ̀ ẹ̀ pé a ti wá lè jù bí a ti pé yorùbá là ń lò tàbí ń sọ ni tó ó jẹ́ ẹ̀yọ inú bí ayayaya o ayayaya kò sí nǹkan tí kò sí nǹkan tí a ò tí ì dojúkọ hmm. bàtà àwọn bàbá mi kan tí wọ́n wá láti London wá kí mi mo fi àwòrán kan hàn wọ́n <laughs> kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ̀ bí mo ṣe kọjú sí <laughs> ẹ lè mọ̀ ẹ rí mo fi àwòrán kan hàn wọ́n mo ní à kí ló fà á kàn lọ náà ni ìránṣẹ́ Ọlọ́run náà ló pé láyé ìránṣẹ́ Ọlọ́run náà ló pé láyé káwá òun fẹ́ ṣe bible school kákan wá o a lè jókòó àdẹ̀jókòó lórí iṣẹ́ à àṣẹ wọ́n ti fi chemicals ibi tá a máa gbórílé wọ́n ti fi chemicals ibi tá a máa jókòó lé wọ́n ti fi chemicals bí àwọn ti lo oògùn tí ò tí ò work bí àwọn ti lo agbára oògùn tí ò work níbi tí ayé àwọn arábí ti bàjẹ́ dé nítorí owó fi chemicals sí ká tó wá délé láṣàrí pé aṣọ aṣọ tó yẹ pé ìgbà tá a máa tá a máa kúrò lé ẹ̀rí aṣọ kírìmù ó ti ń green gbogbo ibi tá a gbára lé lára ṣé àyè ó ti ń green làwa làwa làwa wo ibi tá a gbé orílẹ̀ tá a wá rí pé ó ti sọ ó tó bẹ̀ sí nǹkan tó bẹ̀ sí fọ́ bí ewo <coughs> àpò ẹ̀ sàmúlò mọ́mọ́ kan tẹ́ o bọ̀tẹ́ máa rí ẹ máa ríran wò ẹ máa mọ ọlọ́run mi tẹ ní ìdá ọlọ́pàá irú irú wọn ló mọ ọlọ́pàá oníye tó ń san fáwọn ọlọ́pàá lóṣooṣù ẹ mọ̀ bẹ́ẹ̀ mm-hmm. ẹ mọ̀ pé àwọn àwọn ará bíi tí wọ́n mọ̀ bí kírímìnà làwọn àwọn àtọlọ́pàá lọ́rẹ̀ nàìjíríà làwà yìí àbẹ́rẹ́ kò sí nǹkan tí wọn dánwò tán ẹnu ọjọ́ méjì mẹ́ta yìí ẹ̀rí tẹ́bá rí conspiracy kan tó tún lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yìn pé ilé ilẹ̀ tá a ti rà látọ̀dún mẹ́rin síbi tá a wà yìí ẹ̀yìn wọ́n tún yàrá wọ́n ti sọ pé rárá sẹ́ àsakọ́bọ̀ fún wọn pé àwọn àfitábá máa tún rà àfitábá máa tún gbowó lọ́wọ́ wa ọ̀hẹ́ ẹ̀sìn kan jẹ́ kán tàfẹ́ ntọ́ mẹ́ta bọ̀ nílẹ̀ tí ilé ti wà ìgbà tá a wádìí wọn lọ tá a wádìí wọn bọ̀ àwọn kan ló ń sọ fún wọn pé ìwé iṣẹ́ ìránṣẹ́ tiwa à ń ba nǹkan jẹ́ ni ẹ̀rí torí pé owó wọlé bó ṣe kó wọlé níbi tó ti di ẹrú owó dé abẹ́ but ah we are concerned pé òǹkan bẹ́ẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ túrú kan ẹ̀rí kò túrú kan nítorí pé eh, eh, eh, ọ̀rọ̀ tí bíbélì sọ yẹn òun àjọ ẹjẹ́ kí bíbélì kan wá inú òwe orí kẹtàléní ẹsẹ̀ kẹtàlélógún proverbs chapter thirty twenty three verse twenty three bọ́lá ń ṣe tọ́ bọ́lá ń ṣe làákalẹ̀ nìyẹn ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ìyẹn ò ní o máa ṣe o ẹ ó de ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ nǹkan nǹkan tó kà àwọn ará bíi tán tán ẹjọ majority pastors ló ní mọ́tò tó mọ́tò yàtọ̀ mọ́tò ṣá o ẹyọ ṣùgbọ́n mọ́tò òyìn kì í tó àwọn ará bíi wọ́n fẹ́ gun mọ́tò wọ́n fẹ́ tún ra ọkọ̀ ojú omi wọ́n fẹ́ ra ọkọ̀ ojú rẹ̀ wọ́n fẹ́ ra train wọ́n fẹ́ ra jet wọ́n fẹ́ ra wọ́n fẹ́ ra ìmọ̀ train tó tún ṣe jù wọ́n ra àwọn train kan wájú pé magnetic train ni wọ́n wọ́n fẹ́ ra wọ́n fẹ́ ra tó bá possible wọ́n á ra yé ìmọ́lẹ̀ wọ́n á ra wọ́n á ra pa fúnra wọn ọ̀pọ̀ wọn ló ti níyàwó tó dáa tó bá pọ́sibù gan sẹ́ẹ̀ wọ́n ara gbogbo obìnrin gẹ́gẹ́ bí ìyàwó wọn ọ̀pọ̀ wọn ló ti kọ́lé ṣùgbọ́n tó bá pọ́sibù pátá gbogbo ẹsẹ̀ tó dájú lórí ìdàgbà àgbáyé wọn fẹ́ rà kí ọlọ́run ló mọ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ìṣèlú tí owó ẹ̀rí nínú ìjọ ọlọ́run nínú ìwé ìwé tí ẹbí sọ pé ó ní buy the truth and do not sell it buy the truth and do not sell it also wisdom and instruction and understanding abẹ́rẹ́ nǹkan mẹ́rin òní oni ní kí àwọn àrẹ̀sọ ọlọ́run kára ṣùgbọ́n àgbọ̀dọ̀ ta kankan nù ẹ̀ nǹkan mẹ́rin ṣùgbọ́n lónìí ó ní ra òtítọ́ kí o má sì ṣe tàá ra òtítọ́ kí o má sì ṣe tàá ra ọgbọ́n pẹ̀lú àti ẹ̀kọ́ àti òye ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò lóye ẹ̀ntì wọn ò lóye ẹ̀ntì jẹ́ ẹ̀ntì òtẹ̀ lè ṣèkáwọ́ fámílì ẹ̀ gan kò lè ṣèkáwọ́ àwọn ọmọ ẹ̀ kò lè ṣèkáwọ́ ìyàwó ẹ̀ kò lè ṣèkáwọ́ ara ẹ̀ gan So ló ṣe kàwé ìjọ òun lẹ́kọ̀ọ́ pásítọ̀ mi àwàásù máa wò pé kí ló ṣàwọn pípọ̀ wọn ṣé wọn ò ka bíbélì ni yàbí ṣé wọn ò ka bíbélì ni ẹni pásítọ̀ mi ò gbọ́n ṣé ẹni tí ò ní ọgbọ́n láti ṣàkóso ìjọ òun ló lè ṣàkóso ayé ènìyàn abẹ́rẹ́ ẹ òtítọ́ wọn purọ́jú òyì wọn purọ́jú òyì everything that come out from their mouth they are all lies ẹni wọn tún wọn purọ́ wọn tún purọ́ mọ́ ọlọ́run fúnra ẹ wọn ní ọlọ́run sọ pé níbi tán purọ́ dé abẹ́rẹ́ kò sí nǹkan tí wọn ò kí ń tà ní ṣọ́ọ̀ṣì wọn ọṣẹ wọn àtọṣẹ wọn ata kankan wọn ata ewé ọ̀gẹ̀dẹ̀ wọn ata ewé kókò ẹ bẹ́ẹ̀ ni mọ́mí kan ló sọ bẹ́ẹ̀ ó ní pásítọ̀ wọn kàn já ewé kókò wá ó ní kàn máa rà ní líìfù kọ̀ọ̀kan kàn máa rà ní ewé kọ̀ọ̀kan kí ló dé kí ló bẹ́ẹ̀ fi ṣe ewé kókò wọn jẹ́ wọn jẹ́ ni abẹ́rẹ́ wọn ta ta ta ta ta ta ta ta ta wọn ta àmọ́ yọ church wo ni wọn àti òtẹ́kí ń ta ata oyin wọn ata kandu wọn ata kokonọti ẹyọ wọn ata kíná tó máa ta gan wọn ata yẹ̀pẹ̀ ẹyọ mo ti mo sọ nínú programu mi kan rí wọn ta yẹ̀pẹ̀ wọn da yẹ̀pẹ̀ sínú ìgò wọn ata wọn ní special yẹ̀pẹ̀ ni ẹyọ wọn ata omi wọn lómi Jerusalem ni ẹni àtẹgbẹ àtẹgbẹ àwọn tó lọ Jerusalem lọ gbómi wá àwọn tó wá àwọn tó wá domi sínú ìgò tó fi kọ́ńdé àti iyọ̀ díẹ̀ sí nǹkan àti gbọ́n yẹn náà rí ẹni wọn ta káṣífù wọn ta gbálẹ̀ ẹyọ wọn omi àìmọye omi àìmọye omi wọ́n ta wé wọ́n ta báyìí rò wọ́n ta báyìí rò for exam wọ́n ní ìyọ̀mọ̀ tẹ́fẹ́ lọ school ẹ̀ máa ra báyìí ro kọ̀ọ̀kan ní five thousand ẹ̀ máa pass exam oríṣiríṣi kò sí nǹkan tí kò sí nǹkan tí wọn kì í tà ní christianity ti nàìjíríà wáyé version christianity táwọn àgbélé tá a gbé dání nìyẹn ó yàtọ̀ pátápátá sí version kankan káàkiri àgbáyé abẹ́rẹ́ ọlọ́run kọ́ mi ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ kan <laughs> lẹ́yìn jẹ́ mẹ́ta fi mí ṣe yẹ̀yẹ́ o <laughs> but kọ́rọ̀ mi lè yé wa dáadáa ni kọ́rọ̀ mi lè yé wa dáadáa ni hmm. eh, màá fi yẹn ìdí ìdí ìdí kan pàtàkì tí mi ò ṣe kí n tàn kankan mo bẹ̀rẹ̀ sí kọ ìwé kan ó ti lé ní ọdún kan díẹ̀ báyìí tí mo bẹ̀rẹ̀ sí kọ ìwé yẹn hmm. mo pe táìtò <laughs> ìwé yẹn ní <laughs> demons cannot die eh, ìdí tí mo fi ṣe ìwé yẹn ni pé mo rí àwọn ìjọ kan tí wọ́n pera wọn ní deliverance ministry ti ẹ máa nínú àdúrà wọn wọn ní every demon that you can die every demon that die, demons cannot die so wọn á lo wọn á lo scientific proof biblical proof uh, physical proof spiritual proof láti fi buttress point mi ṣùgbọ́n ìgbà tí wọ́n ìgbà tí mo kọ ìwé yẹn lọ́wọ́ mo ṣe bẹ̀rẹ̀ sí sketch yẹn ni ìbílẹ̀ wa sọ fún mi pé ìwé yẹn kò sí fún títà yé nà ah, ah mo ní yẹ sá mo ní yẹ sá ṣùgbọ́n ní nǹkan bí oṣù bíi mẹ́ta síbi tá a precisely ní January ọdún yìí à ń gbàdúrà lọ́jọ́ kẹ̀mí náà wọ́n sọ fún mi pé ìwé mi ọjọ́ yẹn mi ò mà parí ẹ̀ ah wọ́n rí pé òótọ́ ni mo tọ́ ni ìwé kí n ti parí ẹ̀ but time ò sí ẹ̀yọ nǹkan tí mò ń dárò lọ́kàn nìyẹn mi sọ́jà rẹ̀ lẹ́nu wa ọlọ́run mọ̀ pé time ò sí i was meditating that day na ah, time ò sí ni ká tó ṣe lé ma travel every day lé ní báyìí sí báyìí ọmọ yẹn hours mo fi wà on the road lé ní <coughs> mo dẹ̀ ní program in fact mi lè ní gbogbo ènìyàn tán mo láti sáré padà wálé tó pé at least mo ṣáà máa pray má dẹ̀ má dẹ̀ ṣe má dẹ̀ kọ àwọn kan tí má jọ́ọ̀tì àwọn kan dáhùn kí tó máa sọ̀rọ̀ ẹni má prepare fún alẹ́ yìí mo kò sáàyè má sọ ọlọ́ọ̀lá ah, bá náà ṣe ń bèrè question báyìí kò sáàyè bàbá <laughs> ọlọ́wà sọ pé irọ́ ni irọ́ ni àyè wà pé mo ti wà pé òun náà tó mọ ìsàlẹ̀ ọkàn lọ́hùn-ún ah mi náà wá wọ pé àyè gbà wọlé àyè wà weekend gan-an ìgbà mi ìlú àti wà olúwa ti táyà olúwa dáhùn àmì ìgbà tó lè máa dáhùn àmì ìgbà tó lè máa sùn wọn kàn ìgbà mi àwọn àwọn máa kàn fi mí sílẹ̀ wọn máa wọlé wọn máa ní ìgbà mi wọn máa ní kékeré wọn ò ní fẹ́ wọn palẹ̀ kò dé wọn parí kékeré torí wọn mọ̀ pé opportunity òòrùn tó nìyẹn ibi tó ń kà mọ́ mo tútù sí yẹn ìbẹ̀ mi náà sọ kí ni kàn fún mi lọ́jọ́ yẹn ẹ̀rọ wa sọ pé irọ́ ni torí pé òun ti sọ fún mi pé mi ò gbọ́dọ̀ ta nìwúyẹn ò ṣe parí wọ́n wò pé ẹ̀fà ah, mo ṣàkíyọ̀ kan mo rí pé irọ́ o kì í ṣètò orí ẹ̀rí lì kò sáàyè rí lì ni ẹ̀mí náà wà ní nǹkan tó ń mí nǹkan tó ń mí ni pé tó wáyé pé ọlọ́run fi àyè gbà mí láti ta ìwé yẹn ni ẹ̀mí náà sọ mi pé màá ti pa program méjì tì pòlìsáyé ọlọ́run dárúkọ ẹ̀ màá ti pa wéèzé péréyà wáyé àti òjò àná màá ti pa tì kí n lè pa pé kò sáàyè but màá ti wáàyè màá ti destroy àwọn kankan màá ti wá wáyé fún pé ohun tó máa jẹ́ fókọ̀sì mi ni pé àwọn mélòó ló ń gbọ́ ohun àánú ayé mi o àwọn mélòó lọ sórí wẹ́bsáìtì tẹ́bárí start wẹ́bsáìtì yẹn ìlú abáyé iye àwọn tó ń lọ sórí wẹ́bsáìtì yẹn pàdé iye àwọn tó ń gùn lójoojúmọ́ ó ní project ẹ̀mí náà ní projection yẹn ni màá ṣẹ́lé lórí pé èló ni mo á lè rí tí n bá lè ta ní ninety nine point eh, nineteen point ninety nine dollar ó ní ìgbà tí n bá tẹ̀ n bá ṣe ìṣirò yẹn fókọ̀sì mi ò ní sínú nǹkan mo á jókòó lọ́jọ́ yẹn báyìí títí títí títí tí mo bẹ̀rẹ̀ sí rò pé òótọ́ mà ní òótọ́ mà ní ó yá mi lára níbẹ̀rẹ̀ yẹn tó ṣùgbọ́n èmi ò rówó ṣùgbọ́n ọlọ́run tó mọ ọkàn ọlọ́run jẹ́ kí láì pé mi mo ní ọkàn yẹn mo lè ti rí ọkàn yẹn pé tí o bá tí bá bá gbà láì kó ta ìwé tó fẹ́ tó ń kọ́ yìí wàá wàá lùsùn fún course nǹkan mi lọ́wọ́ máa rò pé I have told you I will provide what you need wọn á sọ fún àwọn ọmọ nǹkan ọlọ́run wọn á sọ fún àwọn ọmọ káàkiri àgbáyé láti provide nǹkan tó bá ti need ṣùgbọ́n ma ma i don't eh gbọ́ èdè yẹn ẹ̀yin o pé i don't want you to fail ẹ̀yin mi fẹ́ kó kùnà yorùbá ní èdè yorùbá mo gbọ́ n ò fẹ́ kó kùnà ah praise the lord praise the lord èmi náà wá jókòó mo á wò pé tó bá jẹ́ wípé a focus lórí ìwé màá ti kọ ìwé twenty ní ìwọ̀nba tá a mọ̀ nípa bíbélì bẹ́ẹ̀ ni mo sọ fún wa màá ti kọ ìwé twenty màá ti sọ fún wa pé ó ṣeé ṣe kó tó máa ṣẹlẹ̀ nìyẹn tó tọ́ màá ti sọ fún wa pé prayer awẹ́ ni àyìn lè ṣe because ojú dí ojú máa dí a máa sọ di one week program so that a máa rárá yìí láti máa kọ ìwé a dẹ̀ ti mọ̀ pé ẹgbọ́n náà nígbà tí yẹn bá ta ìwé tó bá tó jèrè ten dollars tó jèrè ten dollars lórí ìwé kan tó dẹ̀ rí about five hundred thousand tó ra ìwé yẹn ẹgbọ́n tó wò ti dé ṣùgbọ́n fọkọ iṣẹ́ tó lọ rán yẹn yẹn ó máa wá pàtì a máa méjì mọ́ni ẹ̀ lọ ẹ̀mí ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹ̀yàn ọmọ ọlọ́run ohun tí ọlọ́run bá dẹ̀ sọ kìí kìí kìí kìí sọ ọ́ lásán ó ní ìdí tó fi sọ ni praise the lord so nǹkan tí mo tún àti sọ fún wa ni pé nínú christianity tí a tí a ń practice ní nàìjíríà yìí ó léwu torí pé tí o bá sówó kò sí nǹkan kan ni owó ni owó ni owó ni oye owó ebe rich kíní kan program á nà náwó sókè ẹ tó bá bẹ kíní kan náwó owó tó sanra owó tó sanra ni ṣá mi ò mọ owó tó rù ẹ rí wọ́n aṣọ fún ìgbà mi báyìí pásítọ̀ ní owó yóò ṣe pé ẹgbẹ́ owó ni ò ṣe pé tí ìbá ní jìbìtì nú abẹ́rẹ́ hmm. àánú àwọn tó máa ń sanwó fún pásítọ̀ fún àdúrà ló máa ń ṣe mí jù hmm, àánú máa ń ṣe mí gan mo dẹ̀ máa sọ fún mo dẹ̀ máa sọ fún àwọn yẹn pé kò sẹ́ni tó lè gbàdúrà fún ẹ kárakára tó ìwọ kò sẹ́nìkan láyé yìí láyé náà ayé tá a wà yìí tó lè gbàdúrà kárakára fún ẹ tó ìwọ gan fúnra ẹ mo tọ́ ni ẹ bí ọmọ ìyá ìsọkúsọ ni ibi mi tí mo ń sọ̀rọ̀ mi lè gbàdúrà fún ẹ tó bó ṣe lè gbàdúrà fúnra ẹ that's why mo ń sọ fáwọn èèyàn pé ẹ jẹ́ ká padà sí bíbélì don't be a lazy christian ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ lazy christian wọ́n kàn wọ́n ìtàn fún lówó ìyẹn ìyẹn wà convenient ok gbàtẹ́ bá fẹ́ nìkan lówó ń sìn báyìí a máa purọ́ fún yín a lò wá ẹ̀rí fóònù méjì lọ́wọ́ mi ń sìn báyìí fóònù mi gangan ni tábìlẹ̀tì lélẹ̀ tábìlẹ̀tì yẹn mo kàn máa ń lò ó máa dàbí àìjọ́tì tí mo fi ń jọ́ dáa kò ní sim kankan nínú ẹ̀rí nígbà tí máa ti báyìí fóònù ilé báyìí máa ti ní sound effect àti pọ̀ nú ẹ̀ pásọ̀ wèrè kan ló ṣe bẹ́ẹ̀ níjọ́ kan wèrè ní ọ ọ ọ máa ṣe ìgbà mìíràn wọ́n sọ wá dàbí pé wèrè ló lè ṣe bẹ́ẹ̀ ẹ̀rí ìwèrè pátá ló lè ṣe bẹ́ẹ̀ kì í ṣèyàn gidi ẹ̀rí àwa fi sound effect etí òkun àtẹ̀kọ̀ àwa ṣe ṣiṣẹ́ ánímọ́ mi ṣe gbọ́ ṣe rí bẹ́ẹ̀ yẹ etí òkun láwà lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí ẹlòmíì tó wáyé pé orí òkè ni a kàn ṣe àṣẹ oh god oh god pásọ̀ kan ló òun ló fẹ́ pèsè wọn sọ̀rọ̀ bóyá ara kan lájọ jẹ́ ẹ̀rí ẹnìkan pè mí ò mọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ ó kàn dìde fúrù lórí kinní yẹn kó tó gbé ó lọ síbi tí fáànù wà ó dá fáànù yẹn fáànù yẹn yí báyìí tẹ́lẹ̀ ni ó dá fáànù yẹn dúró wá gbé fóònù yẹn síbi tí fáànù wà á onímọ̀ mi yẹn pẹ̀lẹ́ ni ó gbọ́ yín dáadáa mi ò gbọ́ yín orí òkè ni mo wà atẹ́gùn mi yẹn ti pọ̀ jù òjòṣẹ́ òjòṣẹ́ ìdáni ibi tí mo wà lójó pa mí mọ́ mo dẹ̀ ń wò báyìí nínú ní ó ní a máa sọ létà a máa sọ létà àdúrà yẹn kára ẹjọ ẹjọ disturb mi ẹ pè mí padà two hours àdúrà tó wà lábàgbà wà rẹ ni ah ó láwọn ó láwọn ọmọ mi nìyẹn ó ní ọmọ mi nìyẹn láti Canada ọmọ mi ní láti Canada ah mo mo mi mọ ọmọ ẹ ń ṣùgbọ́n àná ọmọ ẹ ṣe mí dénú pé ayé lè ti bàjẹ́ sanwó ẹ yo <clears throat> hmm, ọ̀nà kan ọ̀nà kan ọ̀nà kan ti pásítọ̀ Ti pásítọ̀ fi lè gbàdúà tó fi lè gbàdúà kárakára fún ẹ burúkú burúkú ẹ̀yin o bóyá ọkàn lọ bá ṣá ọkàn ọkàn ọkàn oní one million naira ó ti dáràn paa ah, ó máa gbàdúrà lé ẹ e lórí tẹni àfẹ́ bàjẹ́ a máa bìkọ́ à ah, ó dàbí kọ́mẹ́dì kan tí mo wò nígbà tí pásítọ̀ yẹn rí owó ó ń gbàdúrà kọ́mẹ́dì <laughs> ni o but ó ní ẹ̀ eh, kí wọ́n ní pé mẹ́sẹ̀gì ẹ̀ ó yé everybody ẹ̀ eh, ń gbàdúrà bẹ́ẹ̀ nìkan ni wọ́n san ìdá mẹ́wàá ti wá wọ ìgbà owó yẹn owó yẹn ó ṣe díẹ̀ ó yà God will bless you bó ṣe ń gbà lọ́wọ́ báyìí lọ́dọ̀ lálejò ní ah, ẹni ẹjọ́ ẹ̀kan wọn ni bàtà rẹ̀ jẹ́ gan owó yẹn kò tiẹ̀ sínú báàgì béèlì béèlì béèlì béèlì béèlì wọ́n di ó pọ̀ gan wá ẹgbẹ́ wa pásítọ̀ ayé ni pásítọ̀ àwọn tó pẹ́ ta ẹ̀ ń gbàdúrà wọ́n kàn ti dànù ni lọ́wọ́ ó gbàdúrà rẹ̀ wípé oníkẹ́ni tó ní owó yẹn kó nà òun fúnra yà kúnlẹ̀ ẹ̀rí ibi tí wọ́n ṣerú owó dé abẹ́rí wọ́n ti ní àwọn ọdún kan sẹ́yìn ní former church mi mi ìrántí ìlú yẹn ẹ̀yọ àwọn àní church mo dismiss àwọn àwọn protocol officers méjì ẹ má bínú protocol a máa ń pè àwọn ọ̀ṣà ní ọ̀dọ̀ wa ń gbà so ọ̀ṣà ọ̀ṣà ni wọ́n ń pè níbẹ̀ so mo dismiss àwọn méjì lọ́jọ́ ńjọ sunday openly kí ló dẹ̀ ṣẹlẹ̀ àwọn wọ̀nyẹn níbi táwọn ọmọdé wà nínú hall kan náà ní àwọn àgbà àtàwọn ọmọdé ti ń worship wọ́n á mú ẹgbẹ́ dání báyìí àkó náà àwọn ọmọ ọ̀bọ̀ tó fi halẹ̀ mọ́ wọn á gbé sókè báyìí sọ́rẹ́ á gbé báyìí sọ́rẹ́ tọmọ ọmọ àwọn ya àwọn dákẹ́ àjọkọ́ ṣùgbọ́n bàtà dórí ọmọ kan hmm. màmá ọmọ yẹn eh, ṣọ́ọ̀ṣì kan ó ní torí owó nǹkan á sọ pé owó wà lọ́wọ́ wọn àwọn ní owó lọ́wọ́ ọmọ yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí í gun ọmọ ọmọ kejì ó ń gun bí ẹṣin nínú ìsìn àwọn tí àwọn ṣàyìn ṣe àwọn ọmọ ti ẹyọ wọn ò ṣẹ̀ṣẹ̀ kan ju pé wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa bí wọ́n fọkànra wọn bí wọ́n fẹ́ máa whisper síra wọn. ẹ̀rọ máa ṣe o àwọn ọmọ kéékèèké ẹ̀ gbọ́ àwọn ọmọ kéékèèké yẹn wọ́n fẹ́ máa whisper síra wọn lọ́gbé ìgbà sókè i will kill you i will kill you i will beat you ṣùgbọ́n àwọn madamu yẹn ó ní owó bóyá mọ̀ ìpolówó ibò nílùú wọn mọ̀ ìpolówó àwọn ọmọ ẹ̀ ìkànnà ọmọ ẹ̀ wá fi máa gun ọmọ ọmọ míì ọ máa gun nínú sábìsì ó gùn bí i gígùn ní ìgbésẹ̀ bóyá ó fẹ́ gùn ó kọ́ sí jókòó lé lẹ́sẹ̀ ẹ̀bùn tí ó ṣàṣe ni ah god bless you don't do that don't do that do you know i will beat you do you know do that ẹgbàá tó ti jùlẹ̀ bẹ̀rẹ̀ sọ lọ́wọ́ mu dẹ̀ rí mo ní praise the lord náà bí àwọn ẹ̀yin méjì ọ̀gá yín dà wọ́n ní ọ̀yà àwọn yóò ṣiṣẹ́ church. mọ́ tí nípa bí wọ́n lè máa lọ wọ́n lè kó chọ́ọ̀chì àwọn èèyàn wọn wò torí wọn mọ̀ tó ṣẹlẹ̀ mo ń ṣe ẹ̀mọ ẹ̀ṣẹ̀ yín ah, àwọn náà ṣàwọn àtẹ́wọ́ pẹ̀ mo ní so ẹ̀ mọ̀ pé ẹ ti ṣẹ̀ báyìí ẹ̀ mọ̀ ẹ̀ṣẹ̀ yín wọ́n ní ẹ̀ mọ̀ ẹ̀ṣẹ̀ yín rà wọ́n ló dà wá sọ fún yín n bá pa ìwàásù mi tì ẹ sọ fún mi díẹ̀ tí àwọn ọmọ wọ̀nyí ìyá àṣà àwọn méjì wọ́n wíṣpà síra wọn díẹ̀ ló kù yọ ṣà ìdìbàgbẹ́gbalé lórí kó nà pa nínú sáfíìsì ṣùgbọ́n yẹs mani dìde yẹn náà dìde kò dé mani kò dìde yẹn náà wà mẹ dìde kò mú bẹ́ẹ̀ sọ mani kò dìde wò tani lọ́mọ bá dìde wọn tani yá ẹ̀ mo mọ ya gbogbo wọn mẹ́fà mi gbogbo wọn wọ́n mi bá dìde náà ara ẹ̀ ni mo ní ẹ̀ ṣe kí ni ò jẹ́ kẹ́ ẹ̀ náà kí ni ò jẹ́ kẹ́ ẹ̀ tiẹ̀ náà mọ́ ẹ̀ tó fẹ́ gun ẹgbẹ́ ìnú ṣọ́ọ̀ṣì tó fẹ́ gun tí ò tó tí ò tí ò tí ò bẹ̀rù kò bẹ̀rù kátẹ̀mí kò bẹ̀rù ọlọ́run torí kò rí ọlọ́run náà kò bẹ̀rù àwọn àgbàlagbà tó wà mí mo ní kílẹ̀ ṣe ẹgbà ẹgbà ìdá o ti ju ẹwà sílẹ̀ lẹ̀ <coughs> wà ní kó ara tá à ń sọ nìyẹn àwọn yẹn bá wọn bẹ̀bẹ̀ ṣùgbọ́n wọ́n pẹ̀pà lọ sọ̀tọ́ yọ̀ọ̀tù mẹ́ta bẹ́ẹ̀ ni wọ́n wọ owó yìí ní ṣá ẹ̀rí hmm. jọ̀wọ́ ọmọ ọlọ́run tó bá ba ìjọ tó bá ti ba ìjọ nàìjíríà jẹ́ máa kó yé tiẹ̀ jẹ́ ó dà ẹ jẹ́ ká lọ sí kó tó parí ẹ̀ ká lè mẹ́nu kó lórí ẹ̀kọ́ yìí ká lè pọ̀ sí nǹkan mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀ Nigerian version of Christianity has replaced heavenly mind, with earthly focus èyí náà mọ̀ bẹ́ẹ̀ ẹ dákun church mélòó lẹ ti gbọ́ náwọn wá sí ìjọba àwọn tọ́ bá fi dára àwọn pásọ̀ nàìjíríà ọlọ́run á kánṣu ìjọba àwọn bẹ́ẹ̀ ni mo sọ fún un níbi tí wọn ò rẹ́dí àti sọ̀rọ̀ lè dé tó wáyé pé ọlọ́run jẹ́ èèyàn á gbàgbé pé òun ní òun ní ìjọba kan òun ti jésù àgbà pé òun lọ kóun sọ pé òun lọ pèsè àyè sílẹ̀ ẹ lè gbọ́ ní anywhere ẹ yo tẹ́ ẹ bá máa gbọ́ pé àwọn ìjọ kéékèèké àwọn bàbá mi kan wà àwọn ìyá mi kan wà jẹ́ pé wọ́n ti bá wọ́n ti bá ọlọ́run múlẹ̀ pé láyé lábẹ́ bó ti wù kórí ayé tí wọn ò ní bàjẹ́ ṣùgbọ́n irú àwọn bàbá àti ìyá bẹ́ẹ̀ àwọn èèyàn lọ ṣọ́ọ̀ṣì wọn ibi ewu bẹ̀ gan nìyẹn ṣùgbọ́n àwọn kan jẹ́ pé táwọn yorùbá lọ ṣọ́ọ̀ṣì àwọn òwe wo jáde ṣe ń di wàásù wa báyìí ṣùgbọ́n àwọn bàbá mi kan àti ìyá mi kan jẹ́ pé láyé wọn nígbà bẹ́ẹ̀ ṣe wò mí òtún náà lọ́kàn bóyá ṣọ́ọ̀ṣì tóbi àbùkéré mi ò ní mo sọ níjọ wẹ́ẹ̀dẹ̀ tọ́dẹ̀ ni tí n bá dúró níwájú èèyàn kan bí mo ṣe máa wàásù níwájú èèyàn kan ni màá ṣe wàásù níwájú èèyàn ten thousand mo èmi bàjẹ́ yẹn mo fi ọlọ́bẹ̀ yẹn èèyàn ọmọ ọlọ́run tó wáyé pé ìjọ ayé yà á tán lọ́jọ́ kan tí jésù bá dé bá tí jésù bá kọ́kọ́ dé ikú àkọ́kọ́ dé fún gbogbo wa kò sẹ́ni tí ò bẹ́ẹ̀ ni ẹ bẹ́ẹ̀ ni ká tọ́jọ́ nìkan ni ká máa gbàdúrà ẹ̀rí praise the lord ẹ máa wo kìrìsìtẹ́nì òde òní tọ́ba tọ́ba wà ládùúgbò tọ́ba ń sọ̀rọ̀ ikú ah in fact ah ọ̀run yẹn ah in fact adéma wọ́n á kọ́ ẹnu bò ni pé kí ló dé ọ̀run wo ló ń parí kú ni ah ẹ̀jọ̀ mọ́ àsọ̀rọ̀ kú mi o ah mi o ah mi o kò sí kìsẹ́yìn tí o máa ṣàná die but live kò sí kìsẹ́yìn ọ̀hún bẹ́ẹ̀ bí òní wọn tí wọn tẹ̀ wọn tẹ̀ tí wọ́n á pè dáadáa wọ́n tún miss kóòtù ẹ̀ èmi ò ní kú ikú kíkan bí bẹ́ẹ̀ lè sọ bẹ́ẹ̀ ẹ̀yìn mi ò kú kíkan o bí èmi kú kíkan kan o kí ló ń bà wá lẹ́rù gan fúnra ẹ̀ gan kò sẹ́ni tí ó kú o ó <coughs> ṣàmìmà kò sẹ́ni tí ó kú báyìí ṣùgbọ́n ẹ jẹ́ kí ọkàn wa kó máa rò ọ̀run yẹn tí ọkàn wa bá ń rò ọ̀run ẹ jẹ́ kí gbogbo àwọn ìgbé ayé burúkú wọ̀nyí á ti kúrò ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì gan ò tiẹ̀ fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run mọ́ afẹ́wà entertained ni ah àwọn church wa ah in fact I enjoy the service today yes o o o enjoy ẹ lọ́nà wo tó bá yẹ pé ẹ̀mí ọlọ́run wà nínú ẹ tó bá gbọ́ òkodoro ọ̀rọ̀ wà á enjoy ẹ torí pé a sọ fún ẹ pé àwọn ìwà kan wà tó yẹ kó o ṣe adjustment sí ni ẹni ṣùgbọ́n àwọn tó ń sọ òkodoro ọ̀rọ̀ ta ló fẹ́ lọ ṣọ́ọ̀ṣì wọn ta ló fẹ́ lọ ṣọ́ọ̀ṣì àwọn tó ń sọ òkodoro ọ̀rọ̀ wọ́n tó yẹ pé he shall be well with you ẹ tẹ wá àwọn trash tẹ́lẹ̀ láti gbé lẹ́nu àwọn pásọ àní pásọ kẹlẹ́ sọ jẹ jẹjẹ mẹ́ta yìí hmm. bàbá bàbá oní prosperity ẹ ṣe ẹ oní for oní ọ̀rọ̀ yẹn for better for worse oní cost ni nítorí wọ́n ti sọ pé for better for worse wọ́n ti fi worse sí ẹ̀yìn ẹ gbọ́ ta ló ní ups tí ò ní downs ẹ sọ fún mi tó ní ups tí ò ní downs tó ní ups tí ò ní kò sí bí nǹkan tó pè ní ilé ayé nìyẹn títí kan ọmọ ti millionaire ah ó máa ṣe fún kìrìsìtẹ́nì o ẹ gbọ́n kan ìwé Fílípì orí kìíní ẹsẹ̀ kọkànlélógún sọ ni Philippians one twenty one ó ní for for to me to live is Christ and to die is gain ó ní nítorí ní ti èmi o láti wà láàyè jẹ́ Kristi láti kú pẹ̀lú sì jẹ́ èrè fún mi ẹnìkan ní how how how láti kú tiẹ̀ tán láyé nìyẹn tiẹ̀ tán láyé nìyẹn ẹ̀yin o ṣé ẹ̀rù ṣẹ̀rù báyé ayé lọ bí ọ̀pá àbọ̀ ni ṣẹ̀rù pé kò sẹ́ni tí ò ní kú ni ṣe àròpé ayé yìí kò sí ọ̀nà kò sí ọ̀nà mi so ìjọ nàìjíríà lónìí ìwàásù ọ̀run ìrere a ò tiẹ̀ wá gbọ́ mọ́ níbikíbi a ò gbọ́ mọ́ ní our main focus ò ní ọ̀rọ̀ ẹgbọ́ ẹgbọ́ mi lẹ ti gbọ́ ìwàásù ẹ̀ṣẹ̀ ni ah, mo rántí ní mo rántí ní former church mi mo wàásù kan oh god tẹ bá rí àwọn èèyàn tó jáde fún ọ̀tà wọ́n ṣe pọ̀ tó kò sí senior pastor tí ò pè mí ti pọ̀ jù àwọn èèyàn bínú ah, ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run lẹ́yìn tó kàn ẹbí ẹbí ilé tó yẹ ilé tó yẹ ètò àwọn èèyàn nínú ni èyí pé sọ ni ètò àwọn èèyàn mi nínú Jésù sọ ètò àwọn èèyàn ètò àwọn èèyàn tẹ báyìí nínú orin wa ẹ̀yin náà máa wo àwọn orin tá à ń kọ lónìí ẹyọ àwọn àwọn orin ẹni tọ́ bá ti jó àwọn ijó wèrè wọn náà ń jó ṣọ̀kì ẹ̀ṣẹ́ èwòrán tukù ẹ̀yin náà mọ̀ ẹ̀yin náà mọ̀ ká má dà yà ó yà láàmú ẹyí ṣọkí ọ̀gá sọ ẹ̀wọ́n ọ̀nà ẹ̀rí bẹ́ẹ̀ ṣọkí ọ̀gá wọn ti gbà yìí ti lọ mọ ẹ̀yìn gan o ẹ̀yìn gan o ẹ̀sìn táwọn ẹ̀ àwọn tó ń gbọ́ mi wọ́n mọ̀ dáadáa ẹ̀ máa ní mi gan òun làwọn máa jó wọ́n ní kan ń jójó kan bóyá ìṣọwọ́ ni bóyá ìṣọwọ́ ni wọ́n sọ pé ẹnìkan wá sọ orú ojó tó yẹ mọ́ náà àbúrò ti ẹ̀ bá ẹ abẹ́rẹ́ ẹ bá àwọn ìjọ lónìí àwọn yìí kan wà tó jẹ́ pé ó máa ń intrigue èèyàn ní láti wà heavily minded nínú ìrìn àjò mi bẹ́ẹ̀ ni mo ń kọrin mo ń tọ́ka sí calvary níbi ẹ̀jẹ̀ náà ìdánwò lóde nínú ọ̀tá gbé dìde pé mo bọ́ ìjà tán mo dé ilé mi amọ̀fẹ́ rí jésù kí n má wojú rẹ̀ kí n má kọrin títí ní oh nílé ògo ni kí n gbóhùn sókè pé mo bọ́ ìjà tán ìjọ ò lẹ́lẹ́gbórin yẹn láti bá ti sọ̀rọ̀ nípa ọ̀run kẹ̀ ta ló àwọn wo ló rántí àwọn orílẹ̀-èdè lẹ àwọn oh god ọ̀hún orílẹ̀-èdè ẹ ah ìjọ lẹ́gbọ́ gba jésù dé láti fèrè fún wa tó bá pọ́sibù gan pásọ àpè àdúrà pé ẹ gbàdúrà jésù asọnù tó bá fẹ́ wá sáyé admisi road ẹ gbàdúrà bó bá pọ́sibù máa pásọ wọn gbàdúrà yẹn pé jésù ló ń padà bóyá tó bá fẹ́ wá kó mísì road kó má wá sí àtìmọ́ kó lọ land sí jupiter ẹ̀yọ́ kí ìgbádùn orí burúkú tó ń gbádùn yẹn ìyà tó ń jẹ tó ń rò bí ìgbádùn kó lè má lọ títí tó ẹlòmíì gbàgbọ́ fún àkúnú wọn ẹ àwọn níbi jésù yé títí ayé ẹrù ikú kò bá mi mọ́ jésù yé nítorí náà ìsà òkú kò ní pa mọ́ hallelujah ibo lẹ ti gbọ́ àwọn orin yẹn wọn aláwọn orin yẹn ti slow jù àwọn orin yẹn ò nítumọ̀ àbẹ́rí ẹ kì í ṣe pé ẹnìkan kan fẹ́ kú ṣùgbọ́n mo sọ lẹ́ẹ̀kan ọkàn wa ò sí ní ọ̀run ọkàn wa ó yẹ kó wà ní ọ̀run no matter the number of years we spend in this world tẹ́tẹ́ bá wà heavily minded gbogbo orí burúkú wọn yóò ní sí ẹ̀yọ́ gbogbo wàhálà àti ìdààmú yóò ní sí in fact taba tí tí èmi àti wọn bá wà heavily minded tí pásítọ̀ bá gbé ìwàásù orí burúkú ẹ̀ dé tó gbé báìbù ẹ̀ tó gbalé ẹ̀ lọ bó ṣe máa wàásù yẹn fáwọn ṣí àṣọṣe ká máa wò ó ẹ̀rí àwọn yorùbá máa ń pòwe kan wọ́n ní ẹni tó gbé epo lájà wọ́n ní kò jẹ̀bi o ẹni tó gbà gangan ó yẹ ìyá ẹ̀ máa ń pọ̀ ju ẹni tó gbé epo yẹn lọ tó gbé tó bá gbé epo ẹ̀ ẹ̀rí nígbà táwọn tó jí mọ́tò bíbá jí mọ́tò tí òsèǹtò fẹ́ rà á àjẹ́ ti bí ti sùn wọn lọ́wọ́ bọ́n ṣe máa bọ́n ṣe máa tà á kára wo bóyá bóyá ìgbà tó ẹni tó lọ jí ó ní báǹkì ẹ̀rí tí ò rí tí ò rí bí kó wọ̀n sí but kò ìgbà ìgbà tán bá ti tán bá ti ṣe bàbá rere bàbá kẹ̀ ẹ̀rí wọ́n tún máa ti ránṣẹ́ ránṣẹ́ wulẹ̀ lọ́wọ́ nìyẹn ẹ̀ tẹ bá ní pásítọ̀ tó bá dúró láyé ìsìn tó bá wàásù wọ́n kàn tẹnumọ́ ọ̀run ó kàn tẹnumọ́ ọ̀run ó sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ ó tẹnumọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ó sọ̀rọ̀ nípa ọ̀run ó tẹnumọ́ ọ̀run àwọn ah, ah, ló dẹ̀ lé tó bẹ́ẹ̀ gan sẹ́ bàbá tí bàbá bá ti fi ní àwọn àwọn fọ́fadà ẹ̀ kó ètè máa lọ ewu ah, ni kó máa sọ̀rọ̀ ikú bí bí bí ìbẹ̀rù nígbà tí nígbà tí bàbá yẹn sọnù béèrè pé ó ní to live ó ní fún ẹ̀mí o òun mẹ́lòmí o but to live is Christ yẹn ni pé gbígbó àlàyé tó wà láyé fún Kristi ni onítòbá tó wá kú ó ní èrè yẹn òun ló ní èrè jù tó ló mọ ibi tó òun lọ mọ ti dada ní ní ìjọba nígbà tí mo wà ní kékeré mi ní mo forúkọ bo ìjọ yẹn láṣìírí bó jẹ́ pé nǹkan eré mo fẹ́ sọ nípa wọn tí ẹnìkan bá kú nínú ìjọ ìbéèrè tẹ máa kọ́ gbọ́ à mẹ́ẹ́ bàbá kínní kan máa dájú kínní kan máa tìkú wọn ni à ẹni tí ò mọ̀ tí a ní sọ́ọ́ mọ Kristi ṣá wọ́n ló mọ Kristi òun ni à pàdé lọ́jọ́ kan wéèkì burú ẹni bẹ́ẹ̀ óò oh, in fact everybody will be in joyous mood torí wọ́n mọ ẹni tó kù yẹn pé yes ó wà ní kristi ṣùgbọ́n lónìí àti bàbá alágbèrè àti ìyá onípaṣágà ẹ̀yọ́ màmá wa àtìgbé bàbá rélé mo sẹ́ni tó ń fi tó ń yá stick ọ̀run yẹn kò sí mọ́ láyé tá a wà ibi Nigeria Nigerian version of Christianity nìyẹn o mo gbàdúrà ayé rẹ̀ ò ní bàjẹ́ lórúkọ Jésù Kristi ẹ wo tẹba tẹ ẹ asọ asọ asọ ẹ nínú ẹkọ tóni asọrọ nípa ọrọ olówó dí adẹsọ nípa ọrọ wo wo owó ni owó ìwó ìwó ìwó ìní gbàdọ ọlọ́wà fún ẹ lówó owó ìní ìwó ìná ni mo fẹ́ lówó ọlọ́wà jẹ o fẹ́ hámà ọlọ́wà jẹ kó rí ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan fún wa o owó ra gbogbo nǹkan nǹkan mẹ́ta kan wà tó wò lè rà láíláí ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ẹ gbọ́ ayọ̀ ìdùnnú ìfọ̀kànbalẹ̀ sọ iye owó tó fẹ́ fi rà á ẹ̀rí nínú jésù ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà ayọ̀ ìdùnnú ìfọkànbalẹ̀ wo ọ̀nà àbáyọ kan rèé o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sábà sọ máa fi ń parí ètò mi gbà kan <laughs> máa ń sọ dáadáa mo ní kọ́ láti bá ọlọ́run rìn kó o sì fún nìkan sí kí ni kó o fi ṣègbẹ́kẹ̀lé rẹ̀ ẹ̀jẹ̀ àgbàdua ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ àfọ̀pẹ́ fún yín fún ìrìn ọ̀fẹ́ láì tẹ̀ fún wa àjùbá yín lẹ́ẹ̀kan sí torípẹ́ ṣé torípẹ́ àmì ìdúró láéláé àti fi hàn àwọn èèyàn ohun tá a rí ohun tá a gbọ́ ntaamo nínú ẹ̀sìn kristi lórílẹ̀ nàìjíríà ọmọ nàìjíríà lọ́la wa náà mo gbàdúrà lórílẹ̀‐èdè á ṣe rere kò sí bí nǹkan ṣe dàrú tó kò sí bí ojú ọ̀run ṣe dúdú tó ẹ̀rí tàbí àkùpà àdìbì kan tó funfun kò ti bó ṣe funfun tó àkùpà àdìbì kan tó dúdú díẹ̀ níta ń sọ bẹ̀ ni pé nínú ẹ̀kọ́ nínú mo gbàdúrà nàìjíríà ìwọ náà ọ̀rọ̀ á yí ọ ọlọ́run yóò ọlọ́run yóò máa yẹ tẹ̀síwájú àti bá ọlọ́run yóò rọ̀ ọlọ́run àti fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ yóò sì rọ̀ ọlọ́run ògo ọlọ́run yóò fara hàn mo gbàdúrà lórí gbogbo àwọn tó pera àwọn ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n tó ń fò ògùn tì àwọn tó pera àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n fi ẹ̀ṣẹ̀ tì àwọn tó pera àwọn ìránṣẹ́ ọlọ́run tó yẹ pé ojú kòkòrò wọn fi tì lórúkọ Jésù kìí ṣe wọn ò ní rọ́wọ́ mú àṣírí wọn ò ní bò mọ́ ọlọ́run tó jẹ́ ìmọ́lẹ̀ yóò tẹ̀ mọ́lẹ̀ sínú òkùnkùn wọn ìyanu ọlọ́run yóò sì ṣẹlẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn káàkiri tó jọmọ ilẹ̀ nàìjíríà káàkiri àgbáyé ọlọ́run tún yín sílẹ̀ lónìí ìyanu ṣẹlẹ̀ gbogbo àwọn ṣọ́ọ̀bù tá a gbé kalẹ̀ tá a pè ní ṣọ́ọ̀ṣì lórúkọ jésù ti násàrẹ́tì mo tì yín pa àwọn nígbà tí máyẹ̀ tì yín pa tí bísíǹsì yín ò lọ́mọ́ ọlọ́run yóò tú àwọn èèyàn sílẹ̀ débi pé wọ́n ya sínú àwọn ìjọ tí wọ́n tí wọ́n tí wọ́n ti mọ̀nà sí ìjọba ọ̀run ọlọ́run yóò fara hàn ìmọ́lẹ̀ yóò tàn káàkiri àgbáyé gbọ́ àdúrà jésù olúwa wa Ah jẹ́ kí ló fẹ́ jésù tó ẹ̀fẹ́ mọ́tò ọlọ́run dàpọ̀ tẹ́ ẹ̀fọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ kó ṣàánú wa kí àánú ṣẹlẹ̀ gbọ́ àdúrà jésù kristi olúwa wa àmín praise the lord hallelujah thank you and god bless you.